إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أن محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوككم الله سبحانه وتعالى أترى الصلاة على محمد صلى الله عليه وسلم لينا مكي فضيلة الشيخ علي الشامي حفظه الله تعالى وصدد خطاه وبارك في عمره وعمله kọlọ̀ ما kó jẹ́ kí àríyí مكي Bákanáà الكرام àwọn tó ṣe wípé wọ́n ń kún yín lọ́wọ́ láti lè máa tàmálẹ̀ ẹ̀sìn ní àwùjọ yìí tí wọ́n rí àwọn ọ̀dọ́ bákan náà wọ́n rí àwọn àgbàlagbà tí wọ́n gbẹ̀gbẹ̀ ìmẹ̀sìn abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala kó bá wa dáàbòbò ẹ̀yìn náà kó bá wa ṣàlékún ìmáyín àlékún ìsìnkọ́ọ̀mà kọlọ́mà kí ó ṣe fún ẹ̀yìn náà wọ́n wá kí gbogbo àwọn tọ́lọ́bà fi lẹ́ẹ̀lì ìwárà wọ̀kíbára kọlọ́mà subhanahu wa ta'ala ó jẹ́ kí ìmọ̀tẹ́ kò yẹ kó lè wúlò fún yín àti gbogbo àwọn ará àdúgbò náà ọkùnrin àti olóbìnrin lọ́mọdé àti lágbà kọlọ̀ọ̀bà subhanahu wa ta'ala kò ní kí a jẹ àǹfààní àwọn mashayikh àti àwọn talabatul ilm kọlọ̀ọ̀bà kò ní ká àǹfààní wọn pẹ́ lẹ́yìn ìtẹ̀síwájú ráńpẹ́ tí a ṣe nítorí àsìkò ìtẹ́ni kí a máa fi bára wa sọ̀rọ̀ láti lè máa fi tún àkídà wa ṣe láti lè máa pé kí ìdàgbàsókè kò máa bá ń tó jẹ́ àdìọ́kan wa òun náà ni ìṣàlàyé tí a mọ̀ sí alfatwa alhamawiyya àti al'aqidatu alhamawiyya هذه المسألة الحموية كلفا في وفيق يوركوي بلوم الحموية بلوم تشوم لا ترى حما يعني بلوها نكبري أبي تامر بني تامر بوطو parí rẹ̀ so àyè kan ìlú kan ni wọ́n pè bẹ́ẹ̀ ní modern day modern Syria ìyẹn ìlú sham láyé john so wọ́n pè ìlú kan ní Haman so nígbà tí ìlú yìí èsì nǹkan ti sí ìlú yìí òníwá pè ní kejì àmàwí yìí ìkan ní Lagos Lagosian so alifatuwa aboli dàbí gbólóhùn aboli fatuwa bí gbólóhùn madrasa bí gbólóhùn kani Aisha dàbí ìlú abó òní wọ́n máa ń lo gbólóhùn fatuwa sùtàbà ṣe nípa síbẹ̀ àásọ pé kí ni alfatuwa alhamawiyyatu that is fatwa tó ní ṣe pẹ̀lú ìlú Hama ìbéèrè wá láti ní sí ọ̀dọ̀ ṣekà Islam ibn Taymiyyah alayhi rahmatullah nípa tó ní ṣe pẹ̀lú sifat Allah subhanahu wa ta'ala ìròyìn ọlọ́mọba subhanahu wa ta'ala sọ̀rọ̀ náà ni wọ́n fi ń pè ní alfatwa alhamawiyya àbí almasalatu alhamawiyya àti ìbéèrè tó ní wá láti fi ní ìlú hama ẹ̀tọ́rí kó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà àmá pè ní kí ni al alhamawiyya náà kíra yìí wọ́n ní ṣéṣù islam tèmi àrí rahmatullah wọ́n kọ́ ní nǹkan bí 698 hijira ọ̀nà wọn kọ́ ṣéṣù islam tèmi àrí rahmatullah àwọn gan fúnra wọn wọ́n bí wọn ní 661 òní wọ́n bí wọn àníwọ́dẹ̀ kọ̀ tíra ní kí tíra ẹni 698 tó túnmọ̀ sí pé èyí wọ́n gbà ẹ̀ kò tí ìjú nǹkan bí kí lọ àá tàbí seven àbí tí wọ́n bí wọ́n bí sí sixty one wọ́n kọ̀ tí ra ẹni six tó túnmọ̀ sí pé èyí ò lè lè tàbí seven years lọ gbà ẹ̀ that is less than 40. Uh, Al-Habib al قال الحافظ ابن عبد الهادي محمد بن عبد الهادي لا نوصل الشيخ الإسلام ابن تيمية عليه رحمة الله عليه قتل قتل قتل العقود الدرية في منافذ ابن تيمية أمنا فقط في تيرايي إكلار أمنا تيرايي شيخ الإسلام ابن تيمية عليه رحمة الله عليه wọ́n ní inú tíra ẹ̀ wọ́n ní wọ́láwó alhamawiyyatu kubra wal hamawiyyatu sughra wọ́n ní lára tíra tí ṣékù bẹ́ẹ̀mù tèmi àtúkọ wọ́n ní tíra tí a ń pè ní alhamawiyyatu alkubra àti alhamawiyyatu asughra tó ń sọ fún wa pé jíra ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì ìkan wọ́n pè ní súwúrọ́ ìkan wọ́n pè ní kúbúrọ́ èyí tí wọ́n pè ní súwúrọ́ yẹn wọ́n fi àwọn nǹkan kan kún létà so ló fi padà di kúbúrọ́ wọ́n á di àwọn nǹkan yìí mọ̀ tàbí sheikh gẹ́gẹ́ fúnra wọn ìyẹn ló ń tẹ̀ ní àlè rahmatullah wọ́n tún padà fún tíra yẹn wọ́n wá á di àwọn nǹkan ní ìmọ̀ so ló fi di kúbọ̀rọ̀ fa'amal kúbọ̀rọ̀ wọ́n ni ẹ̀rí kúbọ̀rọ̀ yìí fa'amláha bayna zuri wal asri wọ́n ni ṣekú zẹ́bùn tẹ́ni alayhi rahmatullah láàrin zuri àti asri ni wọ́n pè lórí àti áfírí wáyé jẹwàbù ansuari wárọ̀dà ní hamam èsì ló jẹ́ fún kwẹ́ṣọ̀n kan tó wá láti ìlú hamam sanata samani wàtíkùnrin wàtíkìnìyà ní 698 year 698 وجد بطلب تأليفها أمور ومحن wọ́n ní látara wípé ṣéèkì kọ kìíní yìí àwọn ọmọ oríṣiríṣi ṣẹlẹ̀ àwọn àdánwò oríṣiríṣi ṣẹlẹ̀ pàtàkàndámà ṣéèkù fi ha aláàyà ti sífàájú wọ́n àhàdí ìlúwà nílàtí fìlárìkì wọ́n ní ṣéèkì sọ́rọ̀ pa àwọn áyà tó ń wó yìí ọlọ́wọ́ àti àwọn àhàdífà náàbí sallallahu alaihi wasallam nípa eléyìí so wọ́n ni wa qala fi muqaddimatiha wa hiya azimatun jiddan wọ́n wá sọ níbi muqaddima rẹ̀ ní ó lè jẹ́ muqaddima fi ṣe wípé ó tóbi púpọ̀ kí la alfatuwa alhamawiyya àbí ìtàmà sí alàkídàtù alhamawiyya òun tí kí ìbéèrè òun ni ó bí kíkọ kíra yẹn ìbéèrè yẹn wá láti lù kí a mọ̀ sí súríà síríà lónìí so ibi kan tán pè ní àmáà nínú síríà òun ni wọ́n ti kọ ìbéèrè ránṣẹ́ ti ṣe ìsẹ́nu tèmíyà alayhi rahmatullah so ṣe àníwọ̀n kọ́ so bákan náà wọ́n tún fi wọ́n fi kún so ló jẹ́ pé alukóbúrọ́ wà àti kí àti sówọ́rọ̀ òun náà wà ó wá ṣe é ṣe kó ṣe pé ńgbà ní táwọn àfáà ní bá ń ṣe ṣáàtò sówọ́rọ̀ ni wọ́n máa ṣe ṣáàtò rẹ̀ ó dẹ̀ ṣe ṣe kó ṣe pé alkubra òun ni wọ́n ṣe ṣarfò rẹ̀ ṣèyàn náà ma observe tí a bá ti rí àwọn bóyá àwọn kankan ní tó ń bẹ̀ẹ̀lẹ̀ tí ó sì bí ilé tọ́rẹ̀ tí àwọn ní ó bá tẹ̀síra yẹn jáde àwọn àpè ní alfatuwa alhamawiyatu alkubra láti ká mọ̀ pé kí ni alkubra ní tí àwọn ṣe ṣáàrù ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ni wọ́n ṣe ṣáàrù rẹ̀ ní sheik abdulaziz bin baz ṣe ṣáàrù rẹ̀ sheik sali ibn ah, utemi àwọn tún ṣe tẹ̀lẹ́sù rẹ̀ sheik sali ali sheik wọ́n ṣe ṣáàrù rẹ̀ sheik abdulaziz rajisi wọ́n ṣe ṣáàrù rẹ̀ àtàwọn afá mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣe ṣáàrù kíra yẹn so ó dá kí a bá lè lé ọwọ́ wa lórí ìkanú àwọn ṣòro àbáwọn ìkanú àwọn ṣòro torí pé tọ́lì bẹ̀rẹ̀ la yaktafi bi kitabin wahid wa la yaktafi bi sharhin wahid ala student of knowledge ni kò ń ṣe ni tí a lóhun ti ka ṣárí òtíra kan títíra kan máa ń bẹ ta ní mọ́tínú kan tó wá ṣe pé ṣáàrù tó ń bẹ lórí mọ́tínú yẹn ní àbí 20 kó gbìyànjú láti wá wọn kó ká wọn àǹfààní tí ò rí bí yóò rí bí eléyìí ìtẹ́ni tó ṣe ṣáàrù yóò mẹ́ṣàn bí eléyìí yóò mẹ́ṣàn rẹ̀ so yóò wà lópe gbogbo àwọn nǹkan táwọn tí wọ́n ṣe ṣáàrù yẹn tí wọ́n ní ní àǹfààní òun ó yóò ti benefit rẹ̀ tí nǹkan yóò ti máa bẹ lárẹ́ sọ̀tọ̀rí náà yóò wà kó ṣe wípé ìjòkó yìí kárí gẹ́gẹ́ bí ìtanijí láti káwa náà lé ọwọ́ ara wa lórí àwọn ṣòro tí a ló ń bẹ as eh, many as possible tá ṣe tá a so ìyẹn jẹ́ àìkan na ìdí mo mú dání hari wọn kọ ṣáàrù alfatwa al'amawiyya ìṣẹ́kù islam ibn taymiya tèyàn méjì nínú àwọn afá ìṣẹ́kù abdulaziz rọ́jì àti sheikh bali bin abdulaziz ali sheikh òun ni ọpapọ̀ sójú kan gbé so tí wọ́n fi ṣe so tàbá lè rí ọ̀dá soft copy mo ń try láti wá soft copy tí a lè lò ṣùgbọ́n mi rí eléyìí ó súnmọ́ bí a fi hàn bá wà dáadáa ìyàn rí ṣùgbọ́n yìí tí mo padà rí so náà ni tí ṣe kárí náà ní àwọn rí so eléyìí òun náà títí alkúbọ́rọ̀ ni ìyẹn oyin tí àríyìn àti mọ́tún rẹ̀ ṣùgbọ́n ni ẹ ṣiṣẹ́ tó pọ̀ láti lè ṣàlàyé àwọn kankan ṣùgbọ́n a nílè tó sí gbogbo bí tó ń sọ yẹn a lọ sí ní tó jẹ́ mọ́tún rẹ̀ gàgà orílẹ̀-èdè tó bá ní sọ́fọ́kì yẹn lọ́wọ́ ká lọ page 63 so yani ibiki atin de inshallah نعم قل بسم الله الرحمن الرحيم وبه نستعين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سيد سيدنا ومولانا شيخنا العالم رباني شيخ الإسلام مكية السلف الكرام تكي الدين أبو العباس أحمد بن تيمية رحمه الله تعالى لين بكي وبرك الله سبحانه وتعالى الرحمن arrahim ọba àjọkí ayé ọba àṣàkí ọ̀run àdíká ní arrahman ọba oníkẹ́ arrahim ọba tí a máa kẹ́lì àti arrahman ọba tó ní ìkẹ́ then arrahim ọba tí máa ṣe kí ni tí máa ti ìkẹ́ rẹ̀ sí ọ̀dọ̀ àwọn ẹ̀rù rẹ̀ àbíká ní arrahman yàní rahman duniya ọba tó ṣe pé a máa kẹ́ gbogbo èèyàn láyé ń bí then rahimul akhira tí ó ṣe ṣàwọn èèyàn kẹ́ tó bá rí jọ àwọn náà ni àwọn mùsùlùmí àwọn tán bá juwọ́lẹ̀ fúngbà kan bẹ láyé tán ṣe tí ẹ̀ ńgbà kan bẹ láyé àwọn tí ó ṣàkẹ́ tó bá rí jọ́ǹgbé ní alkiyama nìyẹn ṣùgbọ́n láyé ń bí ìkẹ́ ọlọ́run ọba èyí tó rọ kìríkà gbogbo nǹkan ni wa rahmati wasa'at kulla shay ayé ń bí kò sẹ́ni tí ò mọ yínú ìkẹ́ ọlọ́run ọba àti kèfèrí ni ó àti mùsùlùmí gbogbo wa là ń yí nínú ti ọlọ́run ọba subhanahu wa ta'ala wa bihi nasta'in òun náà ni à ń wá ní olùrànlọ́wọ́ gẹ́gẹ́ ó ṣe ń lẹ ike iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ nìkan láàmà ṣèjọ́sìn fún wa iyyaka nasta'in ìrẹ́ nìkan là á máa wá ní olùrànlọ́wọ́ ẹni tí ó pamọ́ sí wa òun ni hadith abdullahi bin abbas radiyallahu anhuma tánà bí sọ fún pé kí ni wa idha sta'anta tó bá ń wá pẹ̀lú Allah subhanahu wa ta'ala àti níbi nǹkan tó ṣe wípé èèyàn gbádà wà ràn lọ́wọ́ pẹ̀lú nǹkan ní àyàfi òun láti ìsàyàfi pẹ̀lú Allah a máa ń wà ràn lọ́wọ́ pẹ̀lú nǹkan ní níbi nǹkan tó ṣe wípé ọmọ ènìyàn bá ní agbára rẹ̀ níbi nǹkan tí ọmọ ènìyàn bá ní agbára àti ṣe àlèwà ràn lọ́wọ́ pẹ̀lú ọmọ ènìyàn ṣùgbọ́n nǹkan tí ó bá ju agbára ọmọ ènìyàn lọ Allah subhanahu wa ta'ala nìkan la máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú ẹ̀ bákan náà àwọn ìrànlọ́wọ́ òkú torí pé òkú kò ní kankan tí ó lè ṣe fún wa mọ́ ká iná máa ń òkú jẹ́ sọ̀rọ̀ jẹ́ pé àwọn ẹni ìṣíwájú ṣù gbogbo nìyí tá a sọ wípé a lè wárán lọ́wọ́ pẹ̀lú ẹ̀dá pẹ̀lọ́mì ènìyàn níbi tí ó ní agbára rẹ̀ wọ́n a máa avoid it as much as possible torí pé kí ni wọ́n prefer káwọn ṣe nǹkan fúnra wọn tó tọ́ o ṣùgbọ́n àwọn sábà máa fẹ́ káwọn máa ṣe nǹkan fúnra wọn àfi táwọn bá rí bí lọ́wọ́ so ló fi jẹ́ pé lára ọní lára ìtàwọn sàhábàrà lọ́wọ́nù láàrin àwọn ṣe tẹ́lómi bá ń bẹ lórí nǹkan gùn bóyá bí igi tó mú dání ó wá jábọ́ èyí tí ó fi sọ fún èèyàn pé máa mú gi yẹn ó pìfẹ́ kó ń bọ́lẹ̀ kó mú nǹkan wọn fúnra wọn ju pé kí ni bá ń mú nǹkan so that is ọmọ ènìyàn tí a rọra wa lọ́rọ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ as much as possible ká rọra wa lọ́rọ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ kò ń ṣọ̀rọ̀ ẹ̀yàn o ṣùgbọ́n tó ṣùgbọ́n kí agbára omi ènìyàn ò ká ààyè tọrọ ẹ̀ ní tó agbára omi ènìyàn lọ èèyàn ti ṣe ṣírkù billah ìyẹn náà ń pè ní ṣírkù isti'ana àfẹ́ni tó ṣe pán wà náà lọ́wọ́ rẹ̀ ẹni tí ó sí níbi táwa kò rẹ̀ sí means of communication kankan kawala ń képe kó wà náà lọ ilé ṣírkù fil isti'ana ká máa fi sẹ́ni tó ṣe pé ìsàárè ló lọ lóní kí bàbá òun kó wá ràn òun lọ́wọ́ kí yá òun kó wá ràn òun lọ́wọ́ àbí ṣéwù kan ló lọ síbi sàárè rẹ̀ ló ní kó wá ràn òun lọ́wọ́ ni àásọ̀ pé kí ni ṣerkúnù fèrèsì so àdèsì ti ṣèrkíyà onírú àjẹ́ mo ní ọmọ ìyá mi jọba mú tíra ìtìhánà ti ń jẹ́ àyíká ètò wà pàmì síwòye ṣùgbọ́n gẹ́gẹ́ bí ta sọ àwọn ẹni ṣíwájú wọ́n máa gbìyànjú tàbí àwọn sàhábà radwanullahi alaihim ká ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fúnra wọn ju ká máa dìtẹ́ǹ lórí àwọn èèyàn lọ ibi tán bá ti wá rí bí lọ wọ́n lè wá ṣe kiri wọ́n lè tí kí àfitáǹsì ẹni tí wọ́n bá rí pé kí ó lè ṣe bẹ́ẹ̀ náà ni àdìsí ra àtà ìparu ẹgbà mí ìparu kíni ẹgbà mí ẹ ràn mí lọ́wọ́ eléyìí náà a ń pariwo ẹgbà mí fún ẹni tí ò sí láyé ẹni tó ti kú kálọ síbi sàárè rẹ̀ kálọ pariwo ẹgbà mí ṣírkù fèrèsì gáàtà bákan náà ẹni tí ò sí ń bí táwàá tí ó dẹ̀ sí pé bóyá à ń communicate pẹ̀lú ẹ̀ lórí fóònù kápálù pé kó gbà wá hádà ṣírkùn fìrìsìn àṣà ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́wọ́n bá níbi ìpariwo ẹgbàmí lélẹ́yìí àbí nǹkan tó ju agbára ọmọ ènìyàn lọ tá ń pariwo ẹgbàmí fún ipé kó wá gbà wá ṣírkùn fìrìsìn àṣà ṣùgbọ́n nǹkan tó ṣe wípé ọmọ ènìyàn lè ṣe lápèjúwe ń sin olè atáàkì àdúgbò kan èèyàn wá pariwo ẹgbà mí káwọn ará kọ́mpáǹdì kejì àwọn neighbors kan lè jáde àádìrí sìgá àtàjà ìzà eléyìí kí ni ó tọ́ irú ẹni tí ọlọ́run bá subhanahu wa ta'ala sannu al-Qur'an al-Karim fastaghatha alladhi min shi'atihi ala alladhi min aduwwihi èyí tó jẹ́ lára àwọn èèyàn nábì Musa alayhi salatu wassalam ìtàgátàwò ó pariwo ẹgbà mí sí Musa alayhi salatu wassalam alẹ́lẹ́rì min aduwihi lórí ẹni tó jẹ́ ọ̀tá wọn tó jẹ́ kọ́pì yẹn tó jẹ́ kọ́pì anábì Musa alayhi salatu wassalam náà dẹ̀ wà láti ràn án lọ́wọ́ Musa ọkọ̀dọ̀ alayhi àdéhùn musa dapọ̀ pábò ó dẹ̀ ṣe kí ni ó gbẹ̀mí ẹ̀ látara ẹ̀ so tọ̀bí yìí na tàrí òun náà ni àwa ní olùrànlọ́wọ́ so tọ̀bí yìí na tàrí na tàrí lórí yìí ìyàtọ̀ ń bẹnu méjèèjì tàbárí na tàrí lórí yìí a ṣe kí ni à ń wá ìrànlọ́wọ́ rẹ̀ wọ́bí yìí na tàrí

tẹ̀kùdíìmù ma hapkò òta àkíyèsí in tó bá yẹ kí a fi síwájú tá a bá fi sẹ́yìn nǹkan yẹn nìyí ìfìlú hafra yóò máa sọ fún wa wípé a ti hafọ́ra nǹkan yẹn síbẹ̀ yẹn that is ìwọ nìkan òun nìkan yóò máa ṣe kí ni yóò máa túmọ̀ yẹn so wa bihi nasta'in nítorí ọ̀pọ̀ nasta'in bihi tó ṣe fóun náà lọ ṣùgbọ́n tó bá bí iná tàín ó ṣe kíni ó tún fún wa ní ìtumọ̀ tó ń sọ wípé ohun nìkan là ń ṣe kíni là ń wára lọ́wọ́ rẹ̀ níbi kíni níbi tó ṣe wípé ohun nìkan náà ló lẹ́tọ̀ọ́ káwára lọ́wọ́ rẹ̀ lọ́bẹ̀ àwọn àlàyé tá a ti ṣe síwájú àlèwára lọ́wọ́ ẹlòmíì náà a ní ìtúnṣe kejì ó wà já ìrìkí awárin lọ́wọ́ ẹ̀lú ní ṣùgbọ́n ó jẹ́ nǹkan tí ọmọ ènìyàn lè ṣe kó lè jẹ́ pé tó wáyé pé nǹkan tó ọmọ ènìyàn lè ṣe náà ni ọmọ ènìyàn ń bẹ ní ọmọ ènìyàn ń bẹ níbi kí níbi tó ti lè ṣe nǹkan ẹ̀ kò ságbára kan illa billahi al-aliyyil azim àyàfi pẹ̀lú Allah al-aliyyi ọba tó ga al-azim ọba tó tóbi tàbí gbogbo tó bá lò ní lágbára gbogbo tó bá lò ní ní ọgbọ́n ète kò lè wúlò tí ó bá sí ìpí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yọ̀ǹda rẹ̀ tọ́lọ́wọ́ bá kí yọ̀ǹda rẹ̀ gbogbo tí yàn bá lè yàn ní lágbára yóò sa gbogbo agbára yẹn yóò na gbogbo ète yẹn ni akọ̀rí pé gbogbo ẹ̀kan já sí asán náà <coughs> torí pé ọlọ́wọ́ba subhanahu wa kò fi ìyọ̀ǹda sí nǹkan yẹn so àlì ah, yìí ọba tó ga العلي ọba tó ga aṣùmọ̀ padà sọ̀rọ̀ lórí ilé ilé ẹ̀kùnrẹ́rẹ́ العظيم ọba tó tóbi wọ́n ni súyílá sayyiduna wa maulana wọ́n bèèrè lọ́wọ́ aṣíwájú wa wa maulana àti bí ọ̀gá wa maula ó lè túmọ̀ sí ẹni tó kéré síyàn ó lè túmọ̀ sí ẹni tí ó ga jù yàn lọ torí náà wọ́n a máa pé ẹni tó lẹ́rú bí ó wá tú ẹrú yẹn lẹ̀ lápòjúwe abẹ́ni tó lẹ́rú wọn a pè ní mọ́ọ́lá ẹni ẹrú tán túlẹ̀ náà wọn a pè òun náà ní kíni mọ́ọ́lá so contact ni ó jẹ ká mọ ìtàngbàlérò pẹ̀lú ẹ ṣùgbọ́n mọ́ọ́lá yìí a túmọ̀ sí ọ̀gá so Allahu Maulana ọlọ́wọ́n bá nípa ní ọ̀gá wa ṣùgbọ́n a lè lò ó fún èyàn ẹgbẹ́ wa náà ní kọ́ntẹ́kì tó bá mú bẹ́ẹ̀ náà ní gbólóhùn sayyiduna a lè lò ó náà bẹ́ẹ̀ so Allahu wa sayyid ọlọ́wọ́n bá ní àtẹ́yìí ṣùgbọ́n a lè lò gbólóhùn yẹn náà fún èyàn ká sọ wípé fulanun lágbájá aṣíwájú wa ni a lè lò ó bẹ́ẹ̀ náà àwọn èèyàn máa lo gbólóhùn sayyiduna nígbàtà máa ń ṣe àsàlátù fún anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n ta bá wò ó kò síbi tánẹ́sọ̀lá àtàlám ti ní káwọn ìdá náà sọlẹ̀ ìnà àlẹ́ ìfẹ́fí sọlá àtìnà ó láyé sàlátù fún ẹ̀ tàbá ní sàlátù fún ẹ̀ níbi ìrún wa anamsọ́lá àtàn kúl aláhùnmá sọlẹ̀ àlẹ́ muhammadin ẹ̀sọ̀ wípé kí ni aláhùnmá sọlẹ̀ àlẹ́ muhammadin ìrí sọlẹ́lùmí fi wá á di sayyidina sí Allahumma salli ala sayyidina Muhammad ṣùgbọ́n wo ni ó dájú nínú méjèèjì definitely tí a náà bí sọ́kọ̀lá sánàbsọ́ olódájú olódájú torí náà àsàlátì táwọn kan gbé kalẹ̀ Allahumma salli ala sayyidina Muhammadin al-Fatihi bima ughliqa kò dá tó Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim bó ti ẹ̀jẹ́ wípé àsàlátù yẹn kò ń ṣe pé wọ́dín sí ẹ̀ ní problem ìyẹn èyí tán pè ní sọ́látù fàṣẹ wọ́dín kọ́ ní problem Allahumma salli ala sayyidina Muhammadin fàṣẹ bima ughliqa wal khatimi lima sábàkọ̀ anábi sallallahu alaihi wasallam òun ni ẹni tó ṣí ẹ̀yìn tí wọ́n ti kò sí tó burú bí káròyìn pẹ̀lú ẹ wal khatimi lima sábàkọ̀ òun ni khatamul anbiya òun dẹ̀ tún ni khatimu òun ni ìparí àwọn anábi ọlọ́ọ̀bá nasiril haqqi bil haqqi ẹni tó ń ran òdodo lọ́wọ́ pẹ̀lú òdodo tó ń ṣe alkùránì kẹrì ó ń ran mẹ́sẹ́jì òdodo lọ́wọ́ pẹ̀lú kí ní pẹ̀lú alkùránì ha wàlhádi ilá àfẹ́rọ tíkàl mọ̀tẹ́ ẹni tí ó ń fi ní mọ̀nà ọmọ ìyá mi tí wọ́n ní ó ṣe máa sọ wípé anábìtọ́lọ́lá àtàlámù alhádi bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá náà ròyìn ẹ̀ bẹ́ẹ̀ fa innaka la tahdi ila sirati mustaqim so ìdáyà ń bẹ̀yẹ ìdáyà tu dalala kò ń ṣe ìdáyà tu at-tawfiq àti ìsànẹ́sọ̀ látà ṣàlàyé ah, Abu Talib tó jáde láyé ọlọ́wọ́ bá ní innaka la tahdi man ahbabta innaka so la tahdi ń bẹ̀yẹn ọ̀dá tawfiki wa innaka la tahdi la tahdi ila siratin mustaqim huda ad-dalala wal so wal hadi ila siratin mustaqim qadrihi wa miqdarihi al-azim so what is yẹn kò ní tó jẹ́ problem gẹ́gẹ́ bí àwọn afáàṣì sọ lára wọn ni sheik abdulaziz bin baz alayhi rahmatullah ṣùgbọ́n ìròyìn tí ẹni tó ní òun gbọ́ àbánabi sallallahu alaihi wasallam ó fóun ní fètètè ànábì yọ sóun gẹ́gẹ́ bí Ali Harazi bó ṣe sọ wípé Ahmad Tijani ó sọ fóhun pé kí ànábi yọ sóhun ní fètètè ó yọ sóhun ní bọ́lá ti máa ń pè lójú ayé ojú kòrò ojú so ó yọ sóhun ó wá fún ní nǹkan ẹ̀ àkọ́kọ́ ní pé anábì sallallahu alaihi wasallam ò lè yọ sí anybody mọ́ anábì sallallahu alaihi wasallam ti jáde láyé so kò lè yọ sí anybody àkọ́kọ́ ní ẹ̀kejì ni pé ó tún wá sọ fóun pé téèyàn bá fi lè ka ẹyọ kan rẹ̀ ó ṣe dèbí ẹni tó ka Quran ní six thousand times six thousand times ẹ bó ṣe ń bẹ nínú Jawahirul Ma'ani eléyìí kẹlmà kùfùríyà kẹlmà kùfùríyà gbónà kùfùrù ni so eléyìí ibi tí problem wà gangan nìyẹn so ẹni tó ṣe pé ó lóyìn àsàlátù kan ló ń gbé wá then ó tún ní gbogbo àsàlátù tí àwọn èèyàn ń ṣe títí ayé parẹ́ ẹyọ kan rẹ̀ tí ó bá ti sàlátù ìfàtí yìí ó gbogbo àsàlátù yẹn lọ ọmọ mú sàlátù fàájì ẹyọ kan tí yẹn bá kọ̀m̀pìẹ̀ rẹ̀ mọ́ gbogbo àsàlátù táwọn èèyàn ń ṣe èyí tí wọ́n ń ṣe tẹ́mi ń ṣe tẹ́lẹ̀ yìí ṣe tẹ́kálukú ń ṣe tí ó bá ti sàlátù fàájì sàlátù fàájì ẹyọ kan tí èèyàn kan ṣe ó ju gbogbo yòókù lọ ìbéèrè ni pé pásàlátù yẹn ṣe wá dáa tó kí ló dé tánàbí sallallahu alaihi wasallam wà rẹ́kọ́mẹ́ndì fáwọn sàábé tí wá jáde láyé ó wá ṣe pé lẹ́yìn nǹkan bí 1000 bóyá 300 and something years àbí nǹkan kan òun ni ẹ̀ṣẹ̀ wá yọjú ní wà gbé fún èèyàn kan sọ ilé ìsọkúsọ ni sókí la fẹ́ ń délé òun ni wípé sayyiduna tí wọ́n lò ń bí kò ń ṣe iṣu kò ń ṣe iṣu ṣùgbọ́n àtàlátò ànábì sọ́lọ́lọ́ àtàlámtà ń ṣe fún kò fi kún so ká má fi kún ìyẹn náà ni tí ó dá ṣùgbọ́n pé èèyàn kan dàtìsí tó recommend láńsọ ṣùgbọ́n èèyàn ló ń fẹ́ ṣe ti tòun ìyẹn wọ́n ní Allahumma salli ala sayyidina Muhammad ṣe nǹkan kan burú ń bẹ́ kò sí ní tó burú kò sí ní tó burú ṣùgbọ́n káwá ní afẹ́ṣe sọ̀látù Ibrahimiyya èyí tí a nìmsọ̀ látọ̀ rẹ̀kọ́mẹ́ndì káwá àdìyẹ wọn so ilé ìpín tí kò bá mú ni so aláàrin rọ̀báni ìyẹn afá onímọ̀ ni rọ̀báni tó jẹ́ onímọ̀ tọ́lọ́n walakin kúnnù rọ̀báni yìí lima kuntum tu'allimuna al-kitab wọ́n ti máa kó tó ń tẹ́lẹ̀ oṣù ọlọ́wọ́n ọba ní ètò yẹ kó máa sọ ni pé ẹ̀dì ẹni ọlọ́run bí máa kó tó ń tọ́ allimuna al-kitab látara pé ń pọ́nwó èèyàn ní tírà ọlọ́wọ́n ọba ẹ̀ǹkan wọn ní Qur'an ẹ̀ ń ṣàlàyé ẹ̀ fún wọn torí ẹ̀ gbogbo ẹni tó ń kọ́ni ní al-Qur'an tó ń kọ́yàn ní ìtumọ̀ rẹ̀ tó ń ṣàlàyé òfin ọlọ́wọ́n ọba fún yàn fahuwa rabbani ẹni ọlọ́wọ́ bá ní tó bá ṣe wípé ẹni ẹ bá sọ òdodo tó dẹ̀ dúró tì tó wá sí ẹ pẹ̀lú ẹ so rabbani onírú èèyàn bẹ́ẹ̀ ẹni tó wá ìmẹ̀ sí náà ó ń kọ́ al ó ń kọ́ ìmọ̀ súnnà ó ń kọ́ hadith ó ń kọ́ àkídà tó jẹ́ àkídà àwọn ẹni ìṣíwájú fọwọ́ rọ̀bání ẹni ọlọ́run lòun náà so ló fi jẹ́ pé ìjẹ́ ni ọlọ́run ọba ó ń bẹ níbi ìmọ̀ kọ́ ìmẹ̀ ẹ̀sìn àti ìmọ̀ fi ìmẹ̀ ẹ̀sìn kọ́ àwọn èèyàn ló fi jẹ́ pé tabá lọ wọlá tó ń bẹ fún àwọn tí wọ́n jẹ́ onímọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti àwọn tí wọ́n jẹ́ olùkọ́ olùkọ́ ìmẹ̀ẹ̀sì wàláyé ọlálánlá ni àfitẹ́ni ò bá ní sincerity ló kù fún tó ṣe pé nǹkan yẹn kò ṣe láti wo ojú rẹ ọlọ́wọ́n bá ṣùgbọ́n tó bá ṣe é kó fi wo ojú rẹ ọlọ́wọ́n bá ní ó ń ṣe láti lè fi gbá ìmọ̀kan kúrò láwùjọ ó ń ṣe láti lè jẹ́ kí àwọn èèyàn kan máa bí wọ́n ṣe sìn lọ́wọ́ a lè kàn tí òun àtẹni tó kí ìmọ́lé tó ní òun wọ̀kálúwà tó gbá ẹni tó kìrì mọ́lé tó wọ̀kálúwà tó lọ ń ṣàdọ́ ń in tó ń ṣe yẹn ni ma ń fa átúrú iná sí ó wà fún nìkan àwọn èèyàn bẹnẹfíìtì bí nǹkan tó ń ṣe láwùjọ ṣùgbọ́n tó ṣe pé òun ní yẹ́rfà òjò àlà nafsihi wa ń rẹ̀ ó ń gbá ìmọ̀ kúrò fún àwọn èèyàn ẹni yẹn àti fi àwùjọ ó ń ṣàánú àwọn èèyàn so walakin kunu rabbaniyina bima kuntum tuallimuna alkitab wa bima kuntum tadrusun so bákanáà gẹ́gẹ́ bí al-imam al-bukhari alayhi rahmatullah bí wọ́n ṣe mú wá ń wọ́n ní ar-rabbani huwa alladhi yurabbi an-nas bi sighari al-ilmi qabla táwọn sọ pé yẹn ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà yóò máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tó kéré yóò máa lọ sókè bẹ́ẹ̀ àti yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so títí títí ìdíbi ìrìn tí ó tó ní بقية شيخ الإسلام sheikh islam sheikh islam wọn a máa lo gbólóyìn fún àwọn èèyàn àwọn èèyàn sábà máa lò ó bó ti ẹ̀ jẹ́ pé ní àsìkò àwọn salaf wọn ń pèèyàn sheikh islam but nǹkan yí padà wá táwọn èèyàn ń lò àwọn oníbídíà náà ń lò wọ́n pa àwọn àfá àwọn ní sheikh islam so látara ẹ̀ náà ni nǹkan yẹn náà ti wọnú ọ̀dọ̀ àwọn onísọ́nà náà so wọ́n lò ó fún Ibn Taymiyyah alayhi rahmatullah torí ìgbìyànjú tá ṣe láti lè fi dìfẹ́ǹdì Islam so wọ́n kò wọ́n ní Sheikhul Islam bẹ́ẹ̀ náà ni túdẹ́ǹtì wọn Ibn Qayyim Ibn Qayyim al-Jawziyya wọ́n apá wọn náà ní sheikh islam sheikh Muhammad bin Abdul Wahhab wọ́n apá wọn ní sheikh islam ìyẹn lọ́dọ̀ àwọn ní sunna àwọn ní bídíà náà máa bí léwu pé islam tàwọn náà àwọn náà ní àwọn kíni àwọn sheikh àwọn ṣùgbọ́n tá a bá wo sheikh islam ibn Taymiyyah alayhi rahmatullah ẹni tó rí lè gbìyànjú láti jẹ́ kí àkídà àwọn sálàfù sálíhì láti jẹ́ kó yé àwọn èèyàn ni láti jẹ́ kó yé àwọn èèyàn baqiyatu salaf al-kiram ẹni tó jẹ́ ni tí ó ṣẹ́kù nínú àwọn as-salaf al-kiram lò ó tabaríyàn tó ń tọ ìlànà tí anábi sallallahu àti àwọn ọ̀hábà rẹ̀ ìlànà tí wọ́n tọ́ ta bára ẹni tó ṣe wípé ó ń tọ ìlànà yẹn nínú àwọn tó ṣe ń bẹ láyé so pàtàkì ṣùlọ tẹ́ni ẹ bá wà ní àwùjọ tí nǹkan ò ti yé àwọn èèyàn àbí táwọn èèyàn ti ṣe tó takun tí àwọn tọ́lá fún bẹ lórí ẹ̀ ẹniyàn wá ní ó ń ṣàlàyé tí àwọn sálàfù ń bẹ lórí rẹ̀ wọ́n á ní bàkíyàtù sálàfù that is àṣẹ́kùbọ̀ àwọn sálàfù ẹni tó gbérú nǹkan tán gbé dání tí wọ́n a máa sábà lò ó níbi tí nǹkan táwọn ẹni ìṣíwájú jólé lórí tó bá ti jẹ́ pé kò sábà ilẹ̀ ń bẹ àti tó bá ṣe pé láàrin àwọn àwùjọ ẹni ìyẹn ó jẹ́ ni tó gbajúmọ̀ gan-an níbi ìmọ̀ ṣe dìfẹ́ǹsì fún àwọn sọ́láfù torí ẹgbà mi tán bá ń ròyìn rú àwọn bíṣẹ́ Salih Al-Fawzan wọn ní baqiyatu sọ́láfù Al-Abbad Al-Badr wọn ní baqiyatu sọ́láfù torí pé ta bá wò ó láyé èrò wọn wọn irú wọn ṣọ̀wọ́ tàbá ní káwòwó àwọn tí ó dúó ti ń tí àwọn ẹni ìṣíwájú ń bẹ lórí rẹ̀ pẹ̀lú gbogbo àwọn yánmọ̀yánmọ̀ tó káyé sí so wọn àpẹni ẹni bàkíyàtú asfalaf Ibn Taymiyyah alayhi rahmatullah ní àsìkò wọn á ọgbìyànjú púpọ̀ torí pé àwọn tí wọ́n lu àwùjọ pa tájá àwọn tán súnmọ́ wọn lọ́balọ́ba àwọn àfá àṣàíra ni ilé ilé wa jẹ́ Málìkì níbi fíkíù àbí Ṣáfi'í níbi fíkíù àbí Hànàfí níbi fíkíù àbí Àǹbàlì níbi fíkíù ṣùgbọ́n níbi àkídà àṣàárí ni ó jẹ́ àbí kó jẹ́ Mátúrídì kò ń ṣe àkídà àwọn sàláfù àwọn ẹ̀yẹ wá ní àwọn lọ́balọ́ba ni wọ́n sún ni wọ́n ni wọ́n dẹ̀ súnmọ́ra wọn ṣerú àwọn ṣẹ́kì sáìmù tẹ́ ní àìní àwọn lọ́balọ́ba wọ́n wá ìgéǹsì wọn bẹ́ẹ̀ làwọn students wọn míì náà so àmọ́yé ìtàn fìyà jẹ́nu wọn tó ṣe yí pé oríṣiríṣi ìyà látara pé kí ni wọ́n dó ti jẹ́ àwọn sàláfù wa lórí rẹ̀ so àtàràfù ìkìrà àwọn wo ni àwọn náà ni anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà rẹ̀ àti àwọn makíwà àwọn sọ̀hábà àwọn tí a mọ̀ sí àtàbí'un bákanáà àwọn asbá'u tàbí'in àwọn tánjọ makíwà fún àwọn tàbí'un tàbá sọ̀rọ̀ ń pa as àwọn náà ni al-qurunu thalathatul àwọn generations mẹ́ta tó jẹ́ generation tí ọlọ́wọ́n ọba dá lọ́lá àwọn náà ni generation àwọn sahaba àwọn generation ọmọ kíwọ́ àwọn sahaba generation àwọn ọmọ kíwọ́ àwọn ọmọ kíwọ́ àwọn sahaba tó máa sọ̀rọ̀ ń pa as-salaf àwọn tó ń tọ́ka sí gangan nìyí bó ti ẹ̀ jẹ́ wípé tabaníkàwò linguistically tabani salaf òun náà ni kullu man taqaddamak gbogbo ẹni tó bá ti gbáwájú rẹ̀ àwọn bàbá bàbá wa sálàfù wa ni wọ́n tí wá ní káwò nínú èdè sálàfù wa ni wọ́n ṣùgbọ́n àwọn sálàfù tá ń sọ yìí àwọn náà ni alkùrónù sálàfù almufaddala so tó ní káwò báyẹn ni so a ní pẹ̀rú àwọn ibùn tèmíyà lápéjúwe àní sọ pé lára àwọn sálàfù wa náà wá ṣùgbọ́n tá a bá ní káwò ní wíwo pé ẹni tó gbáwájú wa lára àwọn sálàfù wa ni wọ́n wá so ó depend lórí context wo òun la fi ń sọ̀rọ̀ abul abbas abul abbas eléyìí jẹ́ kúníyà ibn taymiya ibn taymiya alayhi rahmatullah wọn fẹ́yàwó bẹ́ẹ̀ ni wọ́n bímọ kí ni reason tán fi fẹ́yàwó Allahu a'lam àwọn àfáàmì ní kò ń ṣe gbogbo èèyàn ní máa ní rọ́gbà sí pé kí òun fẹ́yàwó abíkò ń lọ́kọ lópingbà tí ó bá ti ṣe ìranù kò ṣe zìnà ṣùgbọ́n ẹ̀mí pé kóun fẹ́yàwó yẹn ẹ̀mí yóò sí ń bẹ abẹ́mi kóun lọ́kọ ẹlòmí tó wá lóhun fẹ́ yàwó yìí yàwó yìí yóò ṣe kíni yóò lálà sí kò ní ní táìmù ẹ̀ láti gbọ́ pé kíni o ń bẹnú àwọn olówó ẹni tó ṣe pé kò níyàwó ń léǹsì àwọn obìnrin gan pẹ̀lú gbogbo rẹ̀ wọ́n lè ṣe kíni wọ́n lè dúró tì tó gbé kò ní táìmù títí wọn ní nàìjíríà wa yìí náà kò ní táìmù wọn ó lè gbàgbé obìnrin rẹ̀ kó gbàgbé ẹ̀ sílẹ̀ wọ́n máa jọ travel ó ti rántí bísínẹ́sì kan kọ́ńtrákìtì kan nǹkan kan wọ́n ra wọn so ẹni tí kò ní táìmù àti ní táìmù fóbìnrin tó wá lóun fẹ́ bí ìgbà ni so ìwé yẹn bẹ́ àwọn àfáà ní kú wọ́n wulẹ̀ fẹ́yàwó kò tẹ́ṣẹ̀ fún torí pé kí ni òun gan fún ní rọ́gbà kò ní interest nínú obìnrin kò ní lè ṣojúṣe tí ẹ kó ṣe fún so bóyá reason yẹn wọ́n ní Ibn Taymiyyah alayhi rahmatullah ní ọ̀fí fẹ́yàwó wallahu a'lam torí pé ààrẹ sọ pé èèyàn tó kún kékeré ni wọ́n anábí wọn ní 661 wọ́n dẹ̀ kú ní nǹkan bí 727 or 8 kọ́ ni so bí 60 something years or so ni wọ́n lò láyé ni sọ̀rọ̀ bí èyàn ní rọ́gbà fún ọ̀rọ̀ obìnrin ó súnmọ́ kó ṣe rí pé ìkan tó fa tuntun wà ní ẹ̀ nukta Sheikh Al-Albani alayhi rahmatullah èyàn kan sọ fún ẹjọ́ kan ń bèèrè oníṣẹ́ òun lè mọ́ fẹ́yàwó láti lè fi kọ́ ṣe Ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n ní ẹ̀ẹ́ eh, eh, fẹ́yàwó láti lè fi kọ́ ṣe muhammad bin abdullah ìyẹn anábùwà muhammad sallallahu alaihi wasallam mọ́ mú yẹ lára ẹ̀fún tèmi yá ni mú lára muhammad bin abdullah torí pé àrẹ sallallahu alaihi wasallam fẹ́yàwó ó rẹ̀ encourage wa ká ṣe gidi ká fẹ́yàwó sọgbọ́ ló ṣe fìyàn ilẹ̀ tó wà sọ pé torí pé gbọ́ ọkànú tàbí ibùn tèmi ò fẹ́yàwó so ibùn wà ló fẹ́ kọ́ṣe ṣe o mọ̀ reason tí ò fi fẹ́yàwó so o ní láti sọ pé tó fẹ́ múnú gbèsè ayé rẹ̀ ní ẹ̀ so abul abbas kúníà ní kò ṣe pé ó bí ọmọ tán pè ní al-abbas ahmad bin taymiya ahmad bin abdul halim bin abdul salam ha bin taymiya àti àṣìṣọ́tìmẹ̀ náà ni torí pé taymiya yẹn ó jìnà ó ṣe kíni ó ṣì jìnà fámílì wọn fámílì ìmọ̀ ni fámílì yẹn ìmọ̀ ni bí mú tèmi à ṣe nímọ̀ tó tí gbogbo wọn kọ̀rọ̀ ibùn tèmi à ibùn tèmi tó kúnnà máa ti ní ibùn ọ̀rọ̀ ọ̀dọ́ rẹ̀ ni ọkàn wa máa lọ àyíbẹ̀ẹ̀kọ́ ni ọ̀dọ́ Ahmad bin Abdul Halim ni ọkàn wa máa lọ ipò ló ń jẹ́ ibùn tèmi à bàbá rẹ̀ abdulhalim afá lòun náà so tó túnmọ̀ sí pé kí ni afá ọmọ afá ni so òun náà ibùn tèmíyà ni bàbá ẹ̀ náà ní bàbá bàbá rẹ̀ abdulsalam afá lòun náà ibùn tèmíyà ni wọ́n máa pò òun náà so wọ́n máa pò ní ibùn tèmíyà jad ẹ̀wọ̀n àkè ibùn tèmíyà ni kí ni ibùn tèmíyà al ibùn tèmíà al-jadd ibùn tèmíà grandfather àti ibùn tèmíà tó grandson àwọn méjèèjì náà gbajúmọ̀ pẹ̀lú orúkọ yẹn ṣùgbọ́n wọ́n fẹ́ ṣòpinya láàrin àwọn méjèèjì so wọ́n á kan ní abul abbas ìkejì wọ́n á ní abul barakat so abul barakat majduddin abdussalam ibn taymiyyah òun ni grandfather òun ló ṣe tírà tí a mọ̀ sí al-muntaqa min akhbaril mustafa èyí tí ash-shawkani tí wọ́n ṣe ṣàrífẹ́ rẹ̀ tí a mọ̀ sí nailul awtar so ẹni tó kọ tírà yẹn òun ni abulbarakat majduddin abdulsalam ibn taymiyyah so rahimahullahu ta'ala kọ́lọ̀n bá kí ó bá wa kẹ́ ìbéèrè wọ́n ni ma takulu sadatu fuqaha aimatu din ajma'in fi ayati sifa kí ni àwọn aṣíwájú wa àwọn aṣíwájú asada jamu sayyid alfuqaha jamu faqih àwọn aṣíwájú tí wọ́n jẹ́ onímẹ̀sìn àyímọ́tú dín àwọn ìmọ̀ọ́mú ẹ̀sìn ajma'in gbogbo wọn kí ni wọ́n ń sọ fi àyà ti sífà nípa àwọn àyà tó ń sọ̀rọ̀ ń pa ọlọ́mọba subhanahu wa ta'ala tó ròyìn Allah subhanahu wa ta'ala kakawli ta'ala gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́mọba tó ní arrahmanu alal arshi الرحمن على العرش استوى كن يعوى أبناد الفقهاء كن ونصو نقيلي أئمة الدين بكنا وقول وقوله تعالى ورولا وبطني ثم استوى على العرش ثم استوى على العرش وقولي بكنا ورولا وبطني ثم استوى إلى السماء وهي دخان ila ghairi zalika min al-ayati wal ahadith àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn ayal Qur'an àti ahadith Ànábì sallallahu alaihi wasallam a wa hadithi sifat àwọn hadithi sifat ka kauli gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run Ọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ní inna quluba bani adama bayna isba'ayn min asabi'i rahman dájúdájú ọkàn àwọn ọmọ ànábì ádámà ó ń bẹ láàrin ìka méjì nù ìka arrahman wàkọ́lì bákaná ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wasallam tó ní yádá ọ̀kadàmà hó fi náà That is, Allah subhanahu wa ta'ala, yada'u al-jabbaru qadama'u fin nar. Allah subhanahu wa ta'ala al-jabbar, yóò gbé ẹsẹ̀ rẹ̀ síbi iná, ila ghairi dhalika, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wa ma qalat al-ulama fihi kí ni nǹkan tí àwọn àfá ẹ̀sìn tí wọ́n sọ nípele so falyabsutu fi alqawla fi dhalik, ma'jurin insha Allah. so kí wọ́n bá wa ṣàlàyé léyìí lẹ́ni tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala tí yóò san lẹ́sàn inṣáàlá fa'ajaba zalik sheikh zan wa fèsì lórí eléyìí alhamdulillahi rabbil alamin ọpẹ́ fún allah ọba àgbáyé gbólóhùn alhamdu gbólóhùn tí a mọ́ sọ pẹ̀lú ẹnu ni a ní kí ni àdúpẹ́ fún ọlọ́run ọba alhamdulillahi rabbil alamin so ahmadullah mo ń dúpẹ́ fún ọlọ́wọ́n bá ṣùgbọ́n tó yẹ pé gbólóhùn ṣúkúrù ni wọ́n lò tí máa ní ashkurullah mo ń dúpẹ́ fún ọlọ́wọ́n bá náà láàṣìkí láàtù ṣùgbọ́n ashukuru qad yakunu bil lisan wa qad yakunu bil qalb wa qad yakunu bil jawarih ṣúkúrù èèyàn lè ṣe kí ni ó lè fi ẹnu sọ ó lè fi ọkàn sọ ó lè fi oríkèríkè ara sọ lọ́nà wo ìrun tá ń kí àwẹ̀ tá ń ájì tá ń lọ ń Allah pẹ̀lú ẹ̀ à ń ṣe ṣúkúrù à ń Allah subhanahu wa ta'ala ni bẹ́ẹ̀ nù ọkàn wa náà pẹ̀lú ọba sọ pé ala Dawud shukra that is alẹ́tí ó sí pé kí ni ẹ ṣiṣẹ́ dáadáa shukran tẹ́lẹ̀ tó ń dúpẹ́ fún ọlọ́run wa subhanahu wa ta'ala ṣùgbọ́n tá a bá ní ahmadullah à ń mo ń dúpẹ́ fọlọ́n ti tẹnu nìyẹn sọ̀rọ̀ bá àmọ́ sọ pé lára ìyàtọ̀ tó ń bẹ láàrin alhamdu wa shukru òun ni eléyìí so rabbil alamin ọba àgbáyé ọba tó ṣe pé òun ló ní gbogbo ẹ̀dá pátápátá alamu èèyàn ni alamu alùjẹ̀nú ni alamu nabatati alamu hayawanati ọlọ́run ọba ló ní gbogbo àgbáyé kọ́ọ̀lù náà fi hà ṣé kì ní ìntàlì sọ nípa àwọn kẹtẹ mú ma qala Allahu ta'ala wa rasuluhu oní tí ọba ورسوله أتي جشاره تصى والسابقون الأولون أتي عوين الشواج وقاقاء من المهاجرين والأنصار نوع مهاجرات أنصار والذين اتبعوهم بإحسان أتوتت لوا بلدادة وما قاله أئمة الهدى أتنتي عوان إمام إمام إمام منا تنوصى بعد أولاه ليا وتداركوا alẹ́dínà ajma al-muslimuna ala ìdáyàtìhìn àwọn tó ṣe pé àwọn mùsùlùmí ẹnu wọn kò lórí pẹ́ ní ìmọ̀nà ni wọ́n wàdíráyàtìhìn ẹnu wọn kò lórí pé ẹni tó mọ̀ ń pẹ́ ẹ̀sìn ni wọ́n wàhádà níbi ọ̀rọ̀ táà sọ yìí àtọ̀rọ̀ míì náà so eléyìí ni tí àwọn afáà máa pè ní kí ni ìtìbáwù àtàlàfi sọ̀rọ̀sì ìmá tẹ̀lé àwọn àtàlàfi àti ṣàlàyé sọ́làfù fún wa ọ̀nà ní kí ni àwọn sọ̀hábà pẹ̀lá náà àtàlàm àti àwọn ọmọkéwù àti àwọn ọmọkéwù anábi sallallahu alaihi wasallam ó ń tẹ̀lé tí ọlọ́run ọba ṣe kí ni tó fi rán wa anzalna ilayka dhikra litubayyina linnas ma nuzila ilayhim ọlọ́ni díkùrù yà sọ̀kalẹ̀ fún nítorí pé ìṣàlàyé fáwọn èèyàn ma nuzila ilayhim ń tàn sọ̀kalẹ̀ fún wọn wa la'allahum yatafakkarun kan lè ṣe kí ni kan lè ronú sí bẹ́ẹ̀ ni anábíwa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba subhanahu wa ta'ala jẹ́ ká máa ó ní wàyín tó ti rúrú tààtàdù tẹ bá tẹ̀lé ẹ máa mọ̀nà tó túnmọ̀ sí pé wàyín lám tó ti rú tààtàdù tẹ bá ti tẹ̀lé ẹ lè mọ̀nà so ẹni tí ó lóun fẹ́ sin lọ́hun ó gbọ́rọ̀ tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam ẹni tí àwọn tó rí òun máa lóhun rí inú àwọn tàbí'ùn àwọn náà ní kíni àwọn àwọn náà ni wọ́n gbé kùránì wá bákan àwọn tó wá lẹ́yìn àwọn yẹn tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ àwọn tí wọ́n ti ẹ̀kọ́ yẹn nǹkan ẹ̀rẹ̀ máa lọ bẹ́ẹ̀ tí ò gbọ́dọ̀ takora wọn tí ti ń bẹ problem ti wà anybody tó bá ní òun àbóǹbẹ lásìkò ànábì sọ́lọ́lọ́ àtàbí ìtò wọ́n ń sọ ó takò tánàbì sọ ànígbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ lẹni tó ṣe wípé olóhun wá ní àsìkò àwọn ọmọ kíwà àwọn sàhábà ìtò ń sọ ó takò tí àwọn sàhábà ń sọ ànígbà lọ́wọ́ ẹ̀ títí di àsìkò táwà tabara fa àkànnísìn tán ló ní mọ́ ni àwáwo tó sọ fún wa a rí pé kò àdírí pẹ̀lú nǹkan tí as-salaful kiram tí wọ́n bẹ lórí ẹ̀ fa kalamu marjuj a rí jẹ́kẹ̀ torí pé kí ni ó yẹ ká tẹ̀lé àwọn salafu so olùfìjọ́ wípé lára nǹkan tá a mọ̀ máa àwọn ẹni ìṣíwájú wa alimamu malik alayhi rahmatullah ìjọ kan wà níbi sàárẹ́ anábi sallallahu alaihi wasallam ọwá ni máa mi na ilá rọ́dùn wà mardudun alayhi kò téèyàn kan gbogbo àti àǹpẹ̀rẹ̀ ọlọ́mọ kéwútà àǹpẹ̀rẹ̀ ọláàfá ilá rọ́dùn wà mardudun alayhi yóò mọ̀ rẹ̀ fíìsì àwọn èèyàn kan láti tún ẹ̀ ti ṣe wà mardudun alayhi àwọn èèyàn mọ̀ rẹ̀ fíìsì òun náà láti tún ẹ̀ sahiba adal qabri àtẹ́yìn tó ń bẹnu sàárè yìí so ló fi jẹ́ wípé ọ̀rọ̀ wípé ẹgbẹ́jẹ́ aṣọ́rọ̀ dùn fúnra wa mọ́ ìsọkúsọ ni tí ò bá ti pàà ń ṣọ́rọ̀ dùn fúnra wa àti sàárẹ̀ fi ti ara wa ẹ̀sì yóò ti bàjẹ́ jù báyìí lọ so ìmọ̀ ṣe refutation yẹn òun ló ń tún ẹ̀sìn ṣe ní òdíkẹ́sìn dàwó àwọn èèyàn ò bá ti padà lọ́bọ̀ fáwọn èèyàn gbàtíyàn kan bá gbégbé kúgbé wọnú ẹ̀sìn tẹ dákẹ́ tíyàn sọ wípé kí ni ìmáfààdù náà tíyàn sọ wípé ní ìfẹ́jẹ́ kan rí tèmi rò ní ìfẹ́jẹ́ kan rí tèmi sọ ẹ̀sìn wọn bàjẹ́ lọ àwọn èèyàn rẹ̀ máa ṣìnà ṣùgbọ́n a ṣe reputation nǹkan tí ó sọ tó bá ṣe pé mi náà mo sọ nǹkan tí ó kù díẹ̀ káàtó àwọn èèyàn ó ṣe kí wọ́n ṣe reputation beauty ẹ̀sìn wa ní tààbọ̀rọ̀ sọ́nù beauty ẹ̀sìn wa ó ní nǹkan ìyẹn ma minna illa raddun wa mardudun alayhi illa sahiba adal-qawl kò síyàn kan nú wa àti kó ṣe pé yóò ṣe rọ́dú ọ̀rọ̀ àwọn èèyàn wọ́n ṣe rọ́dú ọ̀rọ̀ tiẹ̀ náà tí ó bá bá ẹ̀rí ẹni tí a lè ṣe rọ́dù fún òun ni anábíwa muhammad sallallahu alaihi wasallam tíríkú wa máa yàn sí kú àmìl hawa in huwa illa wahyu yuha ṣùgbọ́n ni ọdá pọ̀sìn ká iná man kana máa máa balaga min al-ilm bó tilẹ̀ òkí mẹ́ tóbi tó yóò ṣe mistake ìjọ yóò ṣe mistake ìjọ kan so ló jẹ́ pé ta bá ń sọ wípé à ń tẹ̀lé àwọn salaf kò ń ṣe nǹkan tí àfúrọ́ọ̀dù àwọn salaf tí wọ́n bá ṣe òun là ń sọ kó wà binding lórí wa torí pé àfúrọ́ọ̀dù àwọn salaf ni that is individuals kọ̀ọ̀kan àwọn individuals nínú wọn wọ́n lè sọ nǹkan tí ó ṣe kí ni tí ó rọrùn lápẹjúwe ń sin sàábé kan sọ ọ̀rọ̀ kan tó ṣe ìṣẹ́àdù ó kàn gbìyànjú láti sọ ọ̀rọ̀ kan lórí iṣu kan sàábé mi lé pé mo gbọ́ tánà di sọ báyìí báyìí báyìí báyìí tálá máa gbọ́rọ̀ ẹnu àwọn méjèèjì ṣé sàábé tó sọ pé mo gbọ́ pánà bí sọ báyìí àbí mo gbọ́ tánà bí sọ báyìí báyìí la máa gbọ́rọ̀ ẹni àbí sàábé tó ṣe ìṣẹ́àdù òun ò sọ yí tóun gbọ́ pánà bí sọ báyìí àbánàbí ṣe báyìí lójú òun kàn ṣe ìṣẹ́hádù lórí ọ̀rọ̀ yẹn definitely ẹni tí olóhun gbọ́ pánàbí sọ báyìí la máa gba ọ̀rọ̀ rẹ̀ ẹni tó ní tóhun ṣe ìṣẹ́hádù náà tàbí àárín gbọ́ ọ̀rọ̀ rẹ̀ torí pé kí ni man alima hujjatun ala man evidence ló jẹ́ against ẹni tí ó mọ̀ sọ ló tó kó àwọn sàhábà àwọn kan náà wọ́n lọ sí ìlú sham umaru fẹ́ lọ pàdé àwọn umarau ajnaj àwọn olórí olórí àwọn ọmọ ogun ní àwọn various places ní ìlú sham nígbà yẹn tánwà ní sham ó comprise palestine ó comprise modern day syria modern day uh, jordan modern day lebanon gbogbo àwọn àyẹ̀yẹ́ ni wọ́n pè sham gbà so wọ́n wá gbọ́ pé kí ni àjàkálẹ̀ àrùn ti bẹ́ẹ̀lẹ̀ mọ́rù dẹ̀ fẹ́ wọnú bẹ̀ yẹn mọ́rù wọn ò pé ṣe káwọn wọnú àbí káwọn má wọnú ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní gbé lèrè bí àwọn sàhábà tó kó dání ó béèrè lọ́wọ́ àwọn àgbà àwọn àǹsọ́rù ó béèrè lọ́wọ́ àwọn àgbà àwọn àjòrò so wọ́n padà wá fún ní ìmọ̀ràn ìpé kí ó padà ìkọ́nà àwọn sàárè Abu Ubayda Amir bin Sharrah radiyallahu anhu wọ́n wá ní ilé Amirul Mu'minin ẹ̀fẹ́ sáfúkàrà rà ní láti bó níbi tẹ́ ìlú lọ tẹ́lẹ̀ gbọ́ torípẹ́ gbọ́ pé àjàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ lẹ́wà fẹ́ wọnú ibẹ̀ ó ní kádàrá ń gọ́ áwọn nílà ogé òkà kọ́dà kúmọ̀rún ní kò bá dákú ṣe pé ẹlòmí ìlú sọ tó ah, sọ áà ní ẹ̀spẹ́ẹ̀tì pé wọ́n tó bá débì kan tó ń dáran jẹ koríko wà níbi fálì kan sáìdì kan bẹ́ẹ̀ ni koríko ṣe kí ni kò wá bẹ́ ó wá bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ lọ sí mi tí koríko wà ní ṣe kádàrá kó ló fi dáwọ́ bẹ̀rẹ̀ níbẹ̀ torí náà bọ́rọ̀ ṣe jẹ́nu so kí la fẹ́ lò ní báyìí àbúrú bẹ́ẹ̀ ní ṣàrọ̀ òun sọ sí after consultation wọ́n àti ìkúrò ń bẹ̀ẹ́ ní abdurrahman bin awuf radiyallahu anhu lòun bá dé ó ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ mú bí sọ báyìí báyìí báyìí tí ìdásọ́mítún bí bí ardín lọ

ṣùgbọ́n àwọn sàhábà mí náà disagree pẹ̀lú ètò sọ yẹn mo rò pọ́rọ̀ mi clear so àátẹ̀ lọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam àní tẹ̀lé ọ̀rọ̀ sàábé kan lórí yẹn Abdullahi bin Abbas radiyallahu anhuma wọ́n ní ó ń sọ fáwọn èèyàn kan pé ànábì sọ àwọn kan wá ń Abubakar sọ bọ́ọ̀dù Umaru sọ báyìí so ó wá ní kí ni ma antum bi muntahi ẹ̀ ní yé máa ṣe ń tẹ́ ń ṣe hatta yu'adhibakumullah tẹ́ẹ̀fìrí ọlọ́run báyìí mo ń sọ fún ìpọ́lọ̀ ń sọ ànábì sọ ẹ̀ sọ fún Abubakar sọ Umaru sọ tó ń bọ́já pé Abubakar Umar àwọn méjèèjì wọn kánká ṣùgbọ́n a gbé ọlá fún ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam lórí ọ̀rọ̀ anybody so bẹ́ẹ̀ ni tí àwọn sàhábà tẹnu wọn bá kò lórí ọ̀rọ̀ kan ẹnu àwọn sàhábà kò lórí ọ̀rọ̀ kan gbogbo wọn ìkankan náà nàjọ ń sọ ìyàn kan wá ní ẹ̀bọ̀ tí mọ́mù máàlìkì sọ àìmọ́mù máàlìkì bò ó àwọn sàhábà nẹnu wọn kò lórí ọ̀rọ̀ yìí àbí ìmọ̀mù ṣáfì yìí sọ àní gbọ́rọ̀ wọn torí pé àwọn èyí jù wọn lọ ẹnu wọn tí wọ́n kò lórí ẹ̀ bọ́káníkà ń wo òkò àwọn gan pín bẹ́ẹ̀sì lórí yẹn náà ni àwọn tàbíùn fi pín àbí àwọn àtìbáwò tàbíùn fi pín a ṣe gbìyànjú láti ní èwo ló tẹ̀wọ̀n jù bó ṣe clear sí wọn so mọ́ ṣe máa tààmàlà pẹ̀lú ànùsóòsù nìyẹn wal athar kò ń ṣe pé nǹkan tí èèyàn kan bá sọ nú àwọn ẹni ìṣíwájú a sọ ọ́ di nafsu sharia bẹ́ẹ̀ ìmáàmù Malik ni wọ́n sọ ọ̀rọ̀ kan àbí ìmáàmù Shafi ni wọ́n sọ ọ̀rọ̀ kan àwa tírìtì ọ̀rọ̀ yẹn nígbà tó ṣe pé ọlọ́run ọba ló sọ̀rọ̀ bí ìgbà tó ṣe pé kí ni Ànábì ló sọ̀rọ̀ abadan irú kan bẹ́ a lè ṣe ìsìn náà sù pẹ̀lú ẹ̀ kéèyàn kan fi ṣe kíni kó fi ṣe bí ìgbà tí èèyàn ń ṣe fàájì láti lè fi kí ọ̀rọ̀ lẹ́yìn tó lọ jẹ́ pé àwọn ọmọ ìyá wa mí ẹ̀rẹ́ lómi tí a ṣe ju wọ ìṣe rẹ̀ so tí àfáà kan nú àwọn àfáà ṣáájú bá dá sọ ọ̀rọ̀ kan tó ṣe pé àwọn afá àṣáájú mi sọ̀rọ̀ mi tó yàtọ̀ sí tó sọ ṣùgbọ́n yìí tó ní opportunity àti rí ni ẹ yóò treat ẹ̀ gbà tó ṣe ń treat ayé al-Qur'an ìyẹn ni ó ṣe kí ni ó wrong a lè ṣe èsì náà sùn pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tàbá rí bọ́rọ̀ kan táfà kan sọ ọ̀rọ̀ yẹn ní kò fẹ́ yé àbí ọ̀rọ̀ yẹn ṣe bí ẹ ní tako hadith anabi sallallahu alaihi wasallam àbótakò nǹkan tá a mọ̀ pẹ̀lú ààbí gbọ́ọ̀rọ̀ yẹn yíò túnmọ̀ sí pé ó ń gbọ́rọ̀ àwọn sálàfù dànù ẹ́ẹ̀ eh, eh. tó bá ló ń gbọ́rọ̀ àwọn sálàfù dànù kò ń ṣe ni tó mú àyẹ̀ nìkan ni sálàfù lára àwọn sálàfù ló ń wà àwọn sálàfù ní ilẹ̀ sọ nǹkan tó yàtọ̀ sí nǹkan tí òun sọ possibly nǹkan tó sọ gan lè má agree pẹ̀lú hadith amẹ́bí sallallahu alaihi wasallam àní gbà ṣùgbọ́n ẹni ẹ tó wá ṣe pẹ́ ní ta mọ̀ lẹ́ni tó ń bẹ lórí dáadáa ni nahfaz lahu karamata àṣàpẹ̀lẹ̀ wọn ṣùgbọ́n à nígbà ọ̀rọ̀ wọn tí ó bá ṣe kí tí ó bá correct so eléyìí ó pàtàkì kí agbọ́ àárín náà yìí so wọ́n ni alhamdulillahi rabbil alamin qawluna fiha ma qala ta'ala wa rasuluhu was-sabiquna al من المهاجر والأنصار والذين اتبعوهم بإحسان الأمباني والصادقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنه ورضوا عن وعد لهم جنات تجري تحتها الأنهار خالدنا فيها أو ذلك الفوز العظيم صلى الله سبحانه وتعالى ó sọ dára ń pa àwọn ẹni ìṣíwájú wa so ká ṣe ẹ̀sìn pẹ̀lú tán fi ṣe sìn ó ní tó pọ́n wálé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó jẹ́ ká máa oni fa in amanu bi misli ma amantum bihi faqad ihtadaw fa in fi shiqaq fa sayfikahum Allah wa huwa as-sami'ul 'alim tamani gbàgbọ́ nírúntẹ́ nígbàgbọ́ nú ẹ̀ wọ́n ti mọ̀nà ṣùgbọ́n tó bá gún rí wọ́n ó máa bẹ nínú àṣìkọ́ọ̀kì ni wọ́n á máa tako tó jòjòló táwọn bá ti ní bìlíìfù nú exactly ń tẹ ní bìlíìfù nú fi ṣìkọ́ọ̀kì yẹni ìṣàkúnà alhaq wọ́n á máa tako dodo ni ọmọdé ń tako òdodo wọ́n máa pín yẹlẹyẹlẹ náà ni wọ́n pààlọ́ kó síbi ọmọ ìṣàkíkì rasúlà ní báàdì تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسل جهنم وساءت مصيره يقع له قشبه so common sense ni kala fẹ́ ṣe islam fẹ́ ṣe islam ta ni olùkọ́ṣe rẹ̀ ta ló fẹ́ kọ́ṣe irú islam olùfẹ́ ṣe tó wá ní islam àwọn later scholars ó ti gbé igbági ìsìláàmù tó gbọ́dọ̀ ṣe ní ìsìláàmù àwọn elite scholars àwọn sahaba ridwanullahi alayhim ẹni ìsìláàmù tó bá ti yàtọ̀ sí ìsìláàmù yẹn ni ìsìláàmù tó ní question mark ni sọ́dọ̀má ń sọ ipé yàn sàláfì ni sàláfì ni kò ń ṣe pé kàn yẹn nìyẹn lásán ìtumọ̀ sàláfì wọn ni tó ṣe pé ẹ̀sìn rẹ̀ ń ẹni ìṣíwájú dúólé lórí lóun fẹ́ fi ṣe tó sọ fún wa ní o ana sálàfí sálàfí ní ní a ní marhaba marhaba sálàfí ní ẹ marhaba okù ká máa wo àdíọ́kan rẹ̀ ìṣesí rẹ̀ ìsọ̀rọ̀ sí rẹ̀ ruwa sí rẹ̀ ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ni hal tattafiq ma ma'a ma kana alayhi as-salaf as-salih ṣé o gba àwọn nǹkan wọ̀nyí agree pẹ̀lú táwọn salafu salih bẹ̀ lórí ẹni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni alhamdulillah tí o bá rí bẹ́ẹ̀ fọwọ́ mudda'i claimant lásán ni ẹni tó dẹ̀ ń claim nǹkan ìyún ò túmọ̀ sí wípé ó jẹ́ nǹkan tó ń claim olóòjẹ́ pé ọ̀rọ̀ ṣe ìlú sẹ́yìn tèmi àlè rahmatullah wọ́n ní la haiba لا عيب على من أظهر مذهب السلف وانتسب إليه واعتزى إليه بل يجب قبول ذلك منه بالاتفاق فإن مذهب السلف لا يكون إلا حقا إن يقبطوا لصلاف اللوم ونبون واشي ما بكرين صلافي أوكي وني وو شكين يعني صلافي اللوم شالي بوني sálàfí nígbà ìlà sálàfí èyàn fi ó fi rẹ̀ tì sí ọ̀dọ̀ àwọn sálàfí umma ó lò ní problem pẹ̀lú ẹ̀ ókè tó wá sọ pé Tìjàní lòun ṣé wà ní problem pẹ̀lú yẹn ókè Kọ̀dìrí lòun ò ní problem pẹ̀lú yẹn onímọ̀ kàzí lòun ò ní problem pẹ̀lú ẹ̀ àdàbí lòun ò ní problem pẹ̀lú ẹ̀ ṣàfihì lòun ò ní problem pẹ̀lú ẹ̀ màlìkí lòun ò ní problem pẹ̀lú ẹ̀ ó wẹ́kọ̀m gbogbo yẹn ó wá ní sálàfí lòun onígbò ni wàá ṣe pèrè sálàfí nítorí ẹ̀kọ́ tírìtì lára ẹ̀kọ́ yẹn bóun wàá ṣe pèrè sálàfí kọ́ ni nítorí ẹ̀kọ́ òbèrè nítorí ẹ̀kọ́ wádìí ni pé àlùwà sálàfí yun hapọ́n ṣe sálàfí ní tòótọ́ torí pé ẹni tó ṣe rí pé ó ṣe ìtìsáàbù sí sálàfí fakọ́ni ń tásábà ilẹ̀ ìsìnmá ó ti fi rẹ̀ ti síbi isma torí pé kí ni àwọn sálàfù ní lápapọ̀ láyẹkúrú ní alákàtà wọn lè máa bẹ lórí mistake lápapọ̀ là ń sọ wọn lè máa bẹ lórí mistake òun wá fi rẹ̀ sí pé ìlànà wọn lòun tọ́ so ìyẹn kọ́ ni yíṣù ìtumọ̀ ajá yíṣù ni pé ṣó ń tọ́ lànà wọn tòótọ́ torí pé wùnáka àdìyà kúsòrò àwọn tán lẹ́ra wọn àwọn sàláfù wọ́n pọ̀ jẹun ti rẹ̀ rẹ̀ ara wọn tó ṣe pé wọ́n bọ́m̀bù àwọn èèyàn tán pa àwọn èèyàn tán fẹ̀mí àwọn ìlú àní sàláfì lórí láta sàláfì yẹn àtàkàzà tó ṣe sàláfì òkúrọ̀ yẹn bá ṣe máa sọ nìyẹn bá ṣe máa já nìyẹn ṣùgbọ́n ká ní kí ókè tó bá pẹ̀rẹ̀ ní markazi ó pẹ̀rẹ̀ ní àdàbí ó pẹ̀rẹ̀ ní mọ́lìkì ṣàṣọ́rí àní problem pẹ̀lú àhíjá so àwọn tí ẹka fira wá ti òníyẹn ẹlòmíràn ní ẹmọ́ pé àní sálàfí ni mùsùlùmí ni wá bẹ́ẹ̀ ni mùsùlùmí ni wá ṣùgbọ́n nísìnyí lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam àwọn mùsùlùmí pín àwọn kan bébí dí àwọnú ẹ̀sì àwọn kan dúó ti ìntánẹ̀tì fi ilẹ̀ àwọn mùsùlùmí tẹ́ gbébí dí àwọnú ẹ̀sì yẹn bóò la máa ṣe describe wọn a sọ pé mùsùlùmí oní bìdíà èyí tí ó dúó ti súnnà pípánàbí ṣe ní ká mọ́ ṣe àárín mùsùlùmí oní súnnà ibi tí áàlù súnnà àti áàlù bídí á ibi tó ti jáde nìyẹn so kò tí bá ṣe fẹ́ ṣe àwọn èèyàn ti pín àwọn ilé imú lánàá nù àwọn ilé iṣẹ́ kíní wọ́n dúró lórí òdòdó áàlù súnnà ana muslim áàlù àbí ana muslim التدعو الكتابة والسنة لفهم سلف الصالح إن كان يرجو أنا مسلم التدعو الكتابة والسنة بفهم السلف الصالح إذا أنت سلفي فوان بلون كيكري أنت سلفي إذا كنت مسلما متبعا للكتاب والسنة بفهم السلف الصالح فأنت سلفي شوف إذا كنت إذا كنت مسلما متبعا للكتاب والسنة بفهم الخلف الطالح فأنت إيش؟ أنت سلفي أنت مبتدئ fáwọn nǹkan wọ̀nyẹn ní necessity ló bí orúkọ yẹn necessity ló ṣe gidi ló bí orúkọ yẹn so tí ẹ bá sọ pé àna muslim kò tí ì tó láti mọ irú mùsùlùmí tẹ́lẹ̀ yẹn jẹ́ ṣé mùsùlùmí tó ń tẹ̀lé súnnà ni àbí mùsùlùmí tí ó tẹ̀lé súnnà tó wá lóun tẹ̀lé súnnà pẹ̀lú àgbọ́yé tani ṣé àgbọ́yé àwọn sàábé àbí àgbọ́yé àwọn aládàádálẹ̀ tán wá lẹ́yìn èwo ń bẹ torí gbólóhùn ṣe kí ni òun tẹ̀lé alkitabu sunna bí man bí fáàmì asọ̀hábá àbí alkhalaf tàbí fi àgbọ́yé rẹ̀ tẹ̀lé alkùránà àti sunna so àwọn nǹkan wọ̀nyí tó ṣe pé bàdì yìí ni àti ní tó clear tó ṣe kó wà common sense kù òun ni so eléyìí ni ti ṣe kí n sọ fún wa so ipa wípé èyí tí àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ tí òjíṣẹ́ ọlọ́run wa tọ́lọ́run sọ tó jíṣẹ́ rẹ̀ sọ tí àwọn àsàbìkún al-awwalun tí wọ́n sọ nel muhajirin wal ansar tí wọ́n sọ àtàwọn tẹ́tẹ̀lé wọn ní ti dáadáa ìtẹ́sọ òun ni tí àwọn ń sọ tí àwọn àìmọ́tul huda tán wá lẹ́yìn àwọn èyí tí wọ́n ń sọ tí àwọn mùsùlùmí àwọn táwọn mùsùlùmí tẹnu wọn kò lé lórí ìtàn sọ làwọn ń sọ wàá dáwọlwájìbù على جميع الخلق في هذا الباب وغيره إليه لجون هيا لوري مبدا نبي أورتو بري أتي نبي أمورني so tí èyàn bá fẹ́ ṣe ẹ̀sìn so in tí ó fi ṣẹ̀tì nìyẹn so mo ò ṣe ká dúró rí نعم سبحانك لا أعلم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله لكم مع الشيخ وهذه أمام سنة لدي عام الكثير في كثير الإمام الكثير يعتبر لأنني وفي ذلك أتكلم في أمام bẹ̀rẹ̀ táwọn níbi wọ́n ta ìdí iṣẹ́ ìfọ̀ wa ibi tí wọ́n jẹ́ ìrìnàjò fún wa wọ́n náà ní pé wọ́n ṣàgbémúlẹ̀ pé gbogbo nǹkan tí a bá fẹ́ sọ nípa ìrìn àlàyé jùlọ èyí ń ṣe pẹ̀lú ìròyìn àwọn àti orúkọ rẹ̀ yóò máa lọ lórí àti àwọn sọ́dà kọ̀wá tí wọ́n lé lórí wọ́n ti ṣàlàyé àwọn orin sálàbù mo ti ṣàlàyé wa kí ọlọ́run bá lè ọlọ́mọṣà ṣe àlékún ọ̀dẹ́lẹ́kùn ọ̀ṣẹ́ wa iṣẹ́ wa ibi náà ni a tún ti bẹ̀rẹ̀ iná dé ìgbẹ́ náà ni a ti bẹ̀rẹ̀ ní oṣù tí wọ́n tún wá bá wa tí èdè wọn ṣe oṣù mẹ́ta ilé ìgbé ẹni kí yọ ọlọ́run pa wọ́n ti kí àlàáfíà wà kí mọ́kànbalẹ̀ wà kí arìnrìnkí náà kò sì máa bẹ̀ gbogbo lẹ́yìn ọlọ́run bá fún yà sí ilé ọ̀rọ̀ kan wọn ṣe wọn. náà níbi àgbà ìbéèrè lọ́dọ̀ àwọn ìyá wa tí wọ́n bẹ ní ọmọdé àyà obìnrin ẹ̀dá ẹ̀rọ àwọn ìbéèrè yìí tí ẹ̀ṣẹ̀ ọwọ́ sọ́ra sí báyìí a ní àsìkò láti gba ìbéèrè ó tẹ̀lé lẹ́ṣọ̀ láti di akúnẹ̀wà kọjá ṣọlá àwọn tẹ̀sí lẹ́ṣọ̀ náà títí di àsìkò yìí eré tó ṣe pé wọ́n ti lọ wákàtí àti bí twenty minutes láti deliver lẹ́ṣọ̀ yìí ọlọ́run àkọsílẹ̀kọ́ àlàáfíà fún àwọn ẹ̀ṣẹ̀kọ́ wa nǹkan tó wà lórí court voice láti bẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ láì sí òkú àti náà àwọn ẹgbẹ́ ìgbẹ́ lọ́dọ̀ àwọn ọkùnrin ẹ̀ àwọn obìnrin ti gbẹ̀wọ̀ dàrẹ́ òní ti gbé àkọ́ àwọn obìnrin àwọn ọkọ̀ ìbéèrè wọn tí a sì máa ka sí àwọn ṣẹ́kọ̀ọ́ ní sí ìgbọ́láwọ̀ kí ọlọ́pàá fún mi àṣe ilé ìgbàgbé wọn. náà kájá gba nọ́mbà ẹ̀ ààfin wọn lórí ní áfíà wa ìṣẹ̀lẹ̀ ìgbésẹ̀ láti fún wọn nípa ìbéèrè òṣèlú. Àmẹ́jà ìbéèrè